Máàkù orí kẹta. Ó sì tún wọ inú sínágógù lọ. Ọkùnrin kan sì ń bẹ níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ. Wọ́n sì ń ṣọ́ bí ó mú un láradá ní ọjọ́ ìsinmi kí wọn kí ó lè fi í sùn. Ó sì wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé. Dìde, dúró láàrin. Ó sì wí fún wọn pé. Ó tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi tàbí láti máa ṣe búburú láti gba ẹ̀mí là tàbí láti pa àrùn. wọ́n sì dákẹ́ nígbà tí ó sì fi ìbínú wo gbogbo wọn yíká tí inú rẹ̀ bàjẹ́ nítorí lílé àyà wọn ó wí fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. ó sì nà án ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò gẹ́gẹ́ bí èkejì. àwọn Farisí jáde lọ lójú kan náà láti bá àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù gbìmọ̀ pọ̀ sí i bí àwọn ìbá ti ṣe pa á. jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì kúrò níbẹ̀ lọ sí etí òkun ìjọ ènìyàn púpọ̀ láti gálílì àti jùdíà wá sì tọ̀ lẹ́yìn àti láti jerúsálẹ́mù àti láti idumea àti láti òkè odò jọ́dánì àti àwọn tí ó wà ní ha o sidoni ìjọ ènìyàn púpọ̀ nígbà tí wọ́n gbọ́ ohun ńlá tí ó ṣe wọ́n tọ̀ ọ́ wá ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n mú ọkọ̀ kékeré kan súnmọ́ òun nítorí ìjọ ènìyàn kí wọ́n kí ó má bàa bìlú nítorí tí ó mú ọ̀pọ̀ ènìyàn lára dá tó bẹ́ẹ̀ tí wọ́n ń bi ara wọn lù ú láti fi ọwọ́ kàn án iye àwọn tí ó ní àrùn àti àwọn ẹ̀mí àìmọ́ nígbàkúgbà tí wọ́n bá rí i wọn á níwájú rẹ̀ wọn á kígbe sókè wípé. ìwọ ni ọmọ ọlọ́run. ó sì kìlọ̀ fún wọn gidigidi pé kí wọn kí ó má ṣe fi òun hàn ó sì gun orí òkè lọ ó sì ń pe ẹnikẹ́ni tí ó fẹ́ sọ́dọ̀ rẹ̀ wọ́n sì tọ̀ ọ́ wá ó sì yan àwọn méjìlá kí wọn kí ó lè máa gbé ọ̀dọ̀ rẹ̀ àti kí ó lè máa rán wọn lọ láti wàásù àti láti ní agbára láti wo àrùnkárùn sàn àti láti lé àwọn ẹ̀mí èṣù jáde simoni ẹni tí ó sì sọ àpèlé rẹ̀ ní pétérù àti jákọ́bù ọmọ sébédè àti Johanu arákùnrin Jacobu ó sì sọ àpèlé wọn ní Boanerge èyí tí jẹ́ àwọn ọmọ àrá àti Anderu àti Filipi àti Bartolomeu àti Mateu àti Tomasi àti Jacobu ọmọ Alfeu àti Tadeu àti Simoni tí a ń pè ní Selote àti Judasi Iskariotu ẹni tí ó sì fi í hàn pẹ̀lú wọ́n sì wọ ilé kan lọ ìjọ ènìyàn sì tún wọ́jọ pọ̀ àní tó bẹ́ẹ̀ tí wọn kò tilẹ̀ lè jẹ oúnjẹ nígbà tí àwọn ìbátan rẹ̀ sì gbọ́ èyí nì wọ́n jáde lọ láti mú un nítorí tí wọ́n wú pé. orí rẹ̀ bàjẹ́. àwọn akọ̀wé tí ó ti Jerusalem sọ̀kalẹ̀ wá wípé. ó ní Bẹ́sẹ́búbù olórí àwọn ẹ̀mí èṣù ni ó sì fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. ó sì pè wọ́n sọ́dọ̀ rẹ̀ ó sì fi òwe kan bá wọn sọ̀rọ̀ pé sátani yóò ti ṣe lè lé sátani jáde bí ìjọba kan bá sì yapa sí ara rẹ̀ ìjọba náà kì yóò lè dúró bí ilé kan bá sì yapa sí ara rẹ̀ ilé náà kì yóò lè dúró bí sátani bá sì dìde sí ara rẹ̀ tí ó sì yapa òun kì yóò lè dúró ṣùgbọ́n yóò ní òpin kò sí ẹni tí ó lè wọ ilé ọkùnrin alágbára kan lọ kí ó sì kó o ní ẹrù lọ bí kò ṣe pé ó tètè kọ́ de ọkùnrin alágbára náà ní okùn nígbà náà ni yóò lè kó o ní ẹrù ní ilé lóòótọ́ ni mo wí fún yín gbogbo ẹ̀ṣẹ̀ ni a ó dárí wọn jì àwọn ọmọ ènìyàn àti gbogbo ọ̀rọ̀ òdì nípa èyí tí wọ́n máa fi sọ̀rọ̀ òdì ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kì yóò ní ìdáríjì títí láé ṣùgbọ́n ó wà nínú ewu ẹ̀bi àìnípẹ̀kun nítorí tí wọ́n wí pé. ó ní ẹ̀mí àìmọ́. nígbà náà ni àwọn arákùnrin rẹ̀ àti ìyá rẹ̀ wá wọ́n dúró lóde wọ́n sì ránṣẹ́ sí i wọ́n pè é àwọn ọ̀pọ̀ ènìyàn sì jókòó lọ́dọ̀ rẹ̀ wọ́n sì wí fún un pé. wo ìyá rẹ àti àwọn arákùnrin rẹ ń wá ọ lóde. ó sì dá wọn lóhùn wípé. ta ni ṣe ìyá mi tàbí àwọn arákùnrin mi ó sì wo gbogbo àwọn tí ó jókòó lọ́dọ̀ rẹ̀ yíká ó sì wí pé. wo ìyá mi àti àwọn arákùnrin mi nítorí ẹnikẹ́ni tí ó bá ṣe ìfẹ́ Ọlọ́run òun náà ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi.